إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 السلام عليكم ورحمة الله وبركاته Àríkẹ́kùn ọlọ́ọ̀bá. Ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí, ọlọ́ọ̀bá tí ọpẹ́ yẹ. Ọlọ́ọ̀bá tí ó tún kádàrà síṣẹ́kù ẹ̀kọ̀kan wa, mímọ̀ bẹ ẹ̀kọ̀kan wa lórí Islam, lórí Salafiyya, títí di ọjọ́ òní òun náà ni àdúgbẹ́ fún ajẹ́lúwé kò sí ẹ̀kàkà tó tọ́ láti máa fún ní jọ́sìn láti máa jọ́sìn fún àyàfi ọlọ́mọba nìkan àṣìjẹ́rí pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹrú sí ọlọ́mọba ní òjí sí ọlọ́mọba ní alékún kí ọlọ́mọba àánú ọlọ́mọba orí àjẹjẹta ọlọ́mọba kọmọ bá النبي صلى الله عليه وسلم أشعر النبي صلى الله عليه وسلم أشعر صحابة وعلينا أجمعين أشبك ويؤنا في عمدي لنا وطافي تلك النبي صلى الله عليه وسلم تجدي ودور القيامة أكيوا gbogbo ọba tí aláǹfààní àti máa gbọ́ wa ní àsìkò yìí àtàwọn tí ó tún padà máa gbọ́ wa náà pẹ̀lú kíkí Islam ẹjọ́ ẹgbẹ́ kíkí lọ́lá barka jùlọ bẹ́yìnà tàhíyà ti kó lè ha láàrin gbogbo ọ̀nà tí a ń gbà kí ní pátápátá kíkí tó jẹ́ sí wípé a gba ládá nígbàtà bá ń kíra wa pẹ̀lú kíkí yìí ládá tó pọ̀ láàmà gbà mẹ́ a tó máa ṣe wa pẹ̀lú kíkí náà kí tọ́lọ wípé ìkí ọlọ́ọba àlàáfíà ọlọ́ọba orí ajẹ́jẹ́ ọlọ́ọba ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú wa ilé tí a ń gbé ẹwù lọ òun náà ni tafsiru surati al-Isra ìtumọ̀ suratul aya ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kọkàndín ní ogójì sọ́rọ̀ a tẹ̀síwájú lórí àyà ogójì lálẹ́ insha Allah ta'ala dídídé tí ọlọ́wọ́ wà ní kẹlẹ́bá fún wa nígbà láàyè láti ìbàdé lẹ́yìn tí a bá gbọ́ kíkà Kùránì gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe أعوذ بالله من الشيطان الرجيم أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما الله أكبر عليك ولا كنت سواجه nínú ìbánisọ̀rọ̀ ẹ̀ kama huwa adatullahi subhanahu wa ta'ala annahu mutakallimun bima sha'a wa kaifa sha'a wa mata sha'a ولا نهاية ولا انقضاء لكلام الله سبحانه وتعالى إذ لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا ọlọ́wọ́ alẹ́gá tó ń tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ ẹ̀ ẹyẹ bí ọlọ́wọ́ alẹ́gá ṣe máa ń bá wa sọ̀rọ̀ ilé tó sì jẹ́ sí pé ọlọ́wọ́ ọba tí máa ń sọ̀rọ̀ ni lọ́nà tó bá wu ọlọ́wọ́n bá àti àsìkò tó bá wu àti bọ́bá ti wu ọlọ́wọ́n bá lọ́wọ́n bá ní gáàsì máa ń sọ̀rọ̀ kò yí sí òpin fún ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní kẹ́lá sọ wípé afa asfakum rabbukum bil banin ìbéèrè lọ́lọ́wọ́ bá alékẹ́lá ló gbé wá níbi ọ̀rọ̀ tí ọlọ́wọ́ alékẹ́lá ń sọ ní bí báyìí ṣùgbọ́n eléyìí al-istifhamul inkari òun pèlè ìbéèrè àtakò ní la yahtaju ila jawabi ìbéèrè yóò bùkátà ìdáhùn ilá indal àbúyá àbíọ́dà mọ́ mú kọ́ nìkan ni wọ́n ti máa ń dáhùn gbogbo ìbáyìí a ìbéèrè àtakò ni ọlọ́ọ̀bá ní afá asfákò rọ́bùkún bílbà ni ọlọ́ọ̀bá àdékẹ́lá ń ṣe rọ́dù fún àwọn mọ́ṣíríkù Quraysh àwọn ọ̀sẹ́bọ́ inú àwọn Quraysh àwọn tó jẹ́ sí pé wọ́n gbà wípé àwọn màláíkà ọmọ obìnrin ọlọ́wọ̀n bá ní wọ́n wọ́n gbà pàwọn màláíkà obìnrin ní wọ́n ọmọ ọlọ́wọ̀n bá náwà ń ṣe ọlọ́wọ̀n bá ní kẹrẹ wá ń ṣe rọ́dù fún àwọn ọ̀ṣẹ́bọ̀ Quraysh nínú áyà yìí wípé àṣíkáṣẹ́ rọ́dù ká dá èsì padà ká kó ọ̀rọ̀ sí gbogbo ẹnikẹ́ni tó bá sọ ìsọkúsọ nínú ẹ̀sìn lẹ́nu manhajun ilahiyyo rabbani manhajun tọ́lọ́wọ́ bá ní ẹ ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá ní ká máa ṣe rọ́dù fún àwọn èèyàn tó bá ti sọkúsọ tí èèyàn bá ti sọkúsọ yóò gbèsì ẹ́ ó gbọ́dọ̀ gbèsì ni ká iná man ká torí pé ló ti tọ́ èyàn lè wùwá ká ní bẹ̀rẹ̀ ń tó tọ́ ṣùgbọ́n alhaqqu ahabbu ilayna òdodo ni a nífẹ̀ẹ́ sí jùlọ ju gbogbo nǹkan lọ wa ní máa ti òdodo ní gbogbo ibi rijalu ma'rufuna bil haqq tó láwọn èèyàn kẹta nífẹ̀ẹ́ta mawọn olúlọ́fí mawọn wà láàrú ẹ̀rọ̀kùn haqq dìrìjà a kí ń mọ̀ òdúdó tó rí pé lágbàjá lọ sọ kí lé tó bí jò dòdó lágbàjá lọ sọ ni ẹ́ a máa ń máa àwọn èèyàn pẹ̀lú òdòdó pé a ẹni rí ní pé ń sọ òdòdó sọ́ọ̀kì torí pé mi ti gbọ́ orí ẹnìkan tí ń sọ inú àwọn tí man hajji wọn ò dá Allahil azim tó fi jẹ́ pé a ń sára ẹ̀fún wa pé man hajji salaf òun ni man hajji tó dá torí pé man hajji salaf ní tẹ̀lé ìlànà sọlọ́wọ́ bá tàbí sallallahu ajilla kana minal ladina nujilluhum onye náà wà náà wọ́n tàà máa ń pàbàrà dáadáa gbogbo ẹni yìí mú sàárà ẹmẹ́ta ìgbà sàárà mi mọ́lọ́bá ẹni yẹn mọ́ sọ fún pé kí lè rí sí tíra báyìí tíra báyìí ó ní àbá èmi ọ̀láìkì ẹni inú wọn láìkí kó wọn ní ẹmọ ẹka tíra rọ́dù adẹ́dẹ́wẹ́ ní láyò ní ka Kùránì mẹ́ni tó ikú tíra rọ́dù ní Kùránì náà sọ alkùránì gẹ́ tíra rọ́dù ní ohun ìkan nínú àwọn olùdúdú alkùránì rí ìkan nínú àwọn olùdúdú alkùránì alkùránì mẹ́lì bẹ̀rọ̀dù Kùránì kún kẹ́kẹ́ fún rọ́dù ní

yóò máa pé òdodo ní ọ́ yóò sì máa pé ọlọ́dọ̀dọ̀dọ̀ ọlọ́rin ìfẹ́ àbùkù kan àwọn ẹni ọlọ́wọ̀n bá rí inna alladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati gbogbo àwọn jẹ́ni gbogbo ẹnikẹ́ni tí bá dẹ̀ ń fi ìnira ka àwọn múmìnì àtàwọn múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin pẹ̀lú nǹkan tí wọ́n ṣe tó ń fi ìnira ka wọ́n bí wọ́n ṣe lọ́rọ̀ ní báyìí ó ti penetrate sínú làkáyẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbá àwọn ọmọ òkú ẹ̀hẹ́ lẹ́nu járe ẹgbọ́n kálukúlẹ̀ kọ́ ma ṣe tí ẹ̀ èwo ni kẹ́ ma sọ wá sí pé ẹ̀ lágáyà sí níjà máa takà àwọn èèyàn ẹgbọ́n kálukúlẹ̀ aláìmọ̀dá túbọ̀ pé ẹkùn lọ sí rọ́dùn fún jàbàtà bàdàn ẹ̀yẹn fún kálukúlẹ̀ ìgbúmọ̀ ṣe tí ẹ̀ ẹ̀mọ̀ kí ni wàhálà ẹ ìsìláàmù yìí ó dáa yìí nìkan ìsìláàmù àti ń kóró ní ẹni kútùkù sí mi lórí wàláì ẹ̀ẹ́mà ìròrí pé na tààwàrù fi mattafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fi makhtalafna fi ah, ẹgbùn wọn tábá ti já pàdé tábá ti jọ gbàgbọ́ tábá yíká ní kàtà àdìjọ tààdìjọ gbọ́ra wáyé lórí ẹjẹ́ kàmàrà wa lọ́nà ẹjẹ́ gbogbo èyí tàà ti ra jápa yẹ ẹjá àwọn òrùn jákújákú bí dé ń gbé tí ọ̀tún mi wọlé àbá eré ní ń bá gba ìsì jáde eré ẹjẹ̀ kẹsẹ̀ bí sọ ni mọ́ fún máti ẹ̀ wọ́n sá máa jù sílẹ̀ tọ́rọ̀rọ̀ burúkú ni ẹ kílẹ̀ sọ oversword now ọlọ́run ọba ní ìṣẹ́rọ́jú yìí ọlọ́run ọba ní jẹ́lá gbé ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀bọ̀ kùrẹ́ṣì wa afá asfákùn bílbà ni afasfaku rabbukum bilbani ọlọ́wọ́ ní ìjẹ́ ọlọ́wọ́ bá ó wà sàyín lẹ́sàbí pẹ̀lú àwọn ilé ìtọ́jẹ́ sọ́fúwà tó jẹ́ ẹ̀sà nínú àwọn ọmọ ni ọmọkùnrin lọ́dẹ̀ yìí kòrèṣì lọ́dà wọn ọ̀sẹ́bọ̀ kòrèṣì àwọn ilé ìtọ́jẹ́ nínú Ọ na bí ọ̀rọ̀ ayà yìí ní ìbátan pẹ̀lú gẹjú sáàdù ti bá sọ̀rọ̀ ní ibi àfíkọ̀ wípé àwọn tí àwọn bá lóyún báyìí inú náà máa wà nínú àti ìmọ̀wílé tí àwọn àbí yóò bọ́kùnrin ni àbí yóò bóbìnrin ni ìbànújẹ́ pọ́màlẹ́ bóbìnrin ọmàlẹ́ bóbìnrin àwọn bí àwọn bá lóyún wọn kí ń dunnú ó ní jẹ́ àwọn bá tó bí ma tó tó bí ọkùnrin àwọn tó máa dunnú tọba wá rẹ́ sí ìrìn àjò tó pẹ́ tí wọ́n retí pé yàwó àwọn ti yẹ kó bímá àbí lẹ́nu ìgbà sí àsìkò tí ìbímọ yàwó wọn súnmọ́ tẹ́sí ìrìn àjò tọba wọlé wọn wá ní wọlé lójú mama tọba sì mama wọ́n wà lọ gba kọ̀rọ̀ wọlé nítorí pé pẹ́yà wọn bá ti tọba ti bímọ kọ́mọ́ bà fún wọn nírò dòrú kọ́mọ́ bà fún wọn nírò pé ọmọ wọn bí yàwó wọn bí obìnrin torí ìrò bànújẹ́ lọ́dọ̀ tí wọn fábílé fún pé yàwó bímọ obìnrin báyìí ìrò bànújẹ́ ni gbígbà pé rí burúkú báyìí ọwà kọ́ àpẹ́kọ̀rọ̀ wọlé omi àwọlé lálẹ́ nígbàtọ́wọ́ bá pa tẹ́sẹ̀ bá pa ẹ́ kílóbí kílóbí ní kílóbí ewé ní ìsọmá ewé ní kílóbí tọ́bọ́ wá bí ọmọbìnrin wọ́n lọ sì sí ọlọ́run bá àríkẹ́lá wá sàyín lẹ́sà ẹ̀yìn ọlọ́run bá àríkẹ́lá sàyín lẹ́sà àfàásùlákùn rọ́bùkún bílbaní pẹ̀lú eléyìí tó dáa jùlọ lọ́dọ̀ yín nínú ọmọkùnrin lọ́lọ́run bá àríkẹ́lá sí fẹ́yìn ọba ti

wàtẹ́kọ̀ọ́dẹ̀ mílẹ̀ mẹ́lẹ̀ ikẹ́tì ìnáta ọlọ́wọ́ ma bóbìnrin bí ẹ́ kẹ́yìn ma bí ọkùnrin ọlọ́wọ́ bá ní na latakuluna qawlan azima ọlọ́wọ́ bá ní dájúdájú ẹ̀yin kèfèrí ọ̀rọ̀ tó tóbi burúkú gbà lẹ́ yìí ọ̀rọ̀ nítorí pé àwọn Quraysh àwọn náà wà náà àwọn tẹ́gbà pọ́ lọ́wọ́ bá bímá àwọn náà gbà pé ọlọ́wọ́ ń kọ́ ó bímá gẹ́gẹ́ bí àwọn Yahud báwọn náà ti gbà pọ́ lọ́wọ́ bá bímá àwọn gbà pọ́ lọ́wọ́ bá ní kẹ́ ló bí Uzair faqalatil Yahudu Uzair ibn Allah àwọn Yahudi sọ pé Uzair ọmọ Ọlọ́run ni nítorí wọ́n Uzair ìyẹn ńlá ni ìyẹn ńlá ni ìkan nínú àwọn àmbíyáwò bani Israel nínú àwọn ẹ̀gbọmáwò bani Israel ni nínú àwọn tó tóbi nínú àwọn banu Israel banu ni ọha gbogbo ọha tàwọ́rọ̀ ìgbà tí ò ti sí láàrin àwọn Banu Israeli ma lọ́lọ́wọ́ bá rẹ̀kẹ́lá gbé dìde òun ló ṣe yàádà òun ló bá wọn gbé tàwọ̀rọ̀ padà wá pẹ̀lú pé òun há gbogbo ẹ̀ ọ̀ẹ̀dẹ̀ fún pé fún ọ̀ẹ̀dẹ̀ fún ọ̀ẹ̀dẹ̀ pàrípọ̀ rẹ̀ fún ọ̀ẹ̀dẹ̀ fún ọ̀lẹ̀ padà rẹ̀ tó ní màgá torí àwọn aṣọ fíwọ̀n sí ìwọ̀n ọlọ́run ẹwà àwọn Yahudi ẹwọ̀rọ̀ burúkú tí wọ́n sọ àwọn náà sọpọ̀ ọmọ ọlọ́run ni wọ́n láàrin àyíṣà wọn lọmọ ọlọ́run ni a nítorí pé ànábì àyíṣà rí sọ̀látù wàsàlám náà tóbi púpọ̀ nínú àwọn ànábì ọlọ́run bá bẹ́ẹ̀ làwọn kèfèrí Quraysh àwọn náà sọpọ̀ ẹ àwọn màláíkà ọmọ ọlọ́run ni nínú àwọn òròyìn tó sì burú jùlọ táà lè fi

ọlọ́run bá ní à ah, nǹkan tó burú pátápátá gbá òun náà lè gbé wáyé tó yẹ́ sí pé takádù samawatu wal ardu yatamattarna min sáàmà àtílẹ̀ wọ́n fẹ́ fàyà látara ọ̀rọ̀ burúkú yìí látara ṣanáà bọ́rọ̀ yìí ṣe burú tó sáàmà méjèèjì àtílẹ̀ تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الجبال يتكاد السماوات يتفطرن منه وتنشق الجبال وتنشق الأرض سما فيه جبو إلا فيه لا ترى ربكي وتخر الجبال هدا kódà àwọn òkè gán bẹ́ẹ̀ fàyà àwọn òkè gán bẹ́ẹ̀ pọ́nká ní ibi tí inú bí àwọn ẹ̀dá Ọlọ́run bá tó tóbi wọ̀nyí dé wípé kí ni o an da'u lir rahmani walada nítorí páwọn èèyàn ń pè àpè mára pé ọlọ́run bá lè gẹ́lá bímá وما ينبغي للرحمن أن يت... للرحمن أن يتخذ ولدا وده توسي الله ما كو بما رارا الله ما كان بما لاي كو ده توسي الله ما كو بما تقول إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا الله بني gbogbo tí ń bẹ ní sánmà méjèèje pátápátá àti ilẹ̀ méjèèje gbogbo wọn pátápátá kò sí ẹ̀dá kan bẹ́ àgbẹ́gbẹ́ wà bá ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìí yá máa ẹ̀bẹ̀dán lẹ́ni tó yẹ pẹ̀rẹ síwájú ọlọ́run bá ẹ̀bùdíyàtùn àmà ní pẹ̀lẹ̀ gbogbo ìsì ìjẹ́rùtọ́ lọ́wọ́ bá tẹ̀sà táwọn mùmìnì kú sábẹ́ rẹ̀ ìjọ́rọ̀ lọ́wọ́ bá gbogbo ní ẹ gbogbo aláyẹ pẹ̀rẹwájú ọlọ́wọ́ bá jọ gbẹ̀rẹ̀ kìyàmà náà ọ̀rọ̀ yìí burúga lọ́wọ́ bá lè ìrìn àdábì ma sọ fún àdí umar rẹ̀ wípé òun ọlọ́wọ́ ọba ọ̀kan ní o ahadun fi uluhiyatihi wa ahadun fi rububiyyatihi wàfí asma'ihi wa sifati ọlọ́wọ́ ọba kájúsú ní nínú àwọn olùhíyà rẹ̀ nínú àwọn sẹ́tàǹsí fọ́lọ́wọ́ ọ̀kan oṣù lágbọ̀rọ̀ sí ọlọ́wọ́ nínú àwọn ṣẹ́wọ̀n yìí àwọn jẹ́ tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń ṣe náà ọ̀kan oṣù lọ́lọ́run sí àwọn bá nínú àwọn orúkọ ọlọ́wọ́ bá ọ̀kan oṣù òun lọba tá ma kó ogun wa lọ bá tí ó sì ní bùkátà tí ó kú bá ẹni kankan ẹ́ àwọn bàbá ni ọba àjíronúkà kódà ọba ọ̀sán ronúkà gan àti ìrọ̀lẹ́ ronúkà àtàlẹ́ ronúkà ọkọjá àjíronúkà nìkan ọba àfi gbogbo gbà ronúkà ọba tẹ́ pé òun gbogbo ma kó bùkátà wa lọ nígbà tó bá dojú fúnjọ ọlọ́ọ̀bá náà lọ lam yálìdè ọlọ́ọ̀bá àdékẹ́lá ní ọlọ́run táwọn yìí òbí ma lam yálìdè òbí ma rárá wà lam yúlàdè bẹ́ẹ̀ sí ẹnìkan òbí ọlọ́run kò bí ma ẹnìkan ò sì bí ọlọ́ọ̀bá ní sọ báyìí tọ́bá rẹ̀ ní kẹ́ tí ń fi ọmọ rìnlẹ̀ fún ọlọ́ọ̀bá faqad kadhaba subhanahu wa ta'ala ìrẹ́lẹ́bẹ́ẹ̀ jẹ́ pé ọlọ́ọ̀bá ní ọlọ́ nìyẹn ومن كذب الله سبحانه وتعالى فقد كفر إجماعا gbogbo ẹnikẹ́ni tó bá pé ọlọ́run bá ló kúrọ ó ti di kèfèrí láìsí èméjì ń bẹ láìsí yapa gbogbo olùmọ̀lọ́gbà bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá pé ọlọ́run bá ló ẹ́ nínú àwọn kúfúrú àwọn nasọ́rọ́ ni wọ́n jùlọ pẹ̀lú kúfúrú abubakar albakulani rahimahullahu ta'ala abubakar ọba iraq ọwá sàlẹ̀ sàkúkọlọba awa nasọ́rọ̀ kọlọba wọn sí fanfa torí lẹ́yìn tí a fà ma orí wọ́n tó pé gan tẹ́rí sálábí orí sálábí ma ń pè ní wàláì ẹ̀rí tọ́nà bá ń

dẹ̀lílù annáklí al'adílátù nàklíyà ẹ̀rí ọlọ́run wí ànẹ́bìwí tí ó bá ti gbá wọlé ọwà fún ní al'adílátù àklíyà ọwà yọ làákàyè nínú ọ̀rọ̀ ọlọ́wà tọ̀rọ̀ ànẹ́bì ó fi gbé ṣubú ẹ́ nínú àwọn ọ̀nà ni àbá ìwá gbóná gan nínú àwọn àdílà àklíyà àwọn o dé rúùmù gbà yẹn ó dé ọba rúùmù gbọ́ pé Abubakar al-Bakulani ti ń bọ̀ ọwá fẹ́ ó mọ̀ pé yọ́dọ̀dọ̀ òun ní àfihàn yóò sì wá fẹ́ yẹ àfà lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹbá mi ma ẹnu ọ̀nà kan wálẹ̀ ẹbá mi fa ẹnu ọ̀nà wálẹ̀ tó fi jẹ́ tí ẹmà lọ fẹ́nu ọ̀nà wálẹ̀ tòótọ́ àwọn àbá àtórí wọ́n pé òun bá dé ẹnu ọ̀nà bàbá ìdẹ́ ẹnu nẹ̀ tí wọ́n wálẹ̀ báyìí kí rí báyìí tẹ́lẹ̀ ọbọ̀ máa bẹ̀rẹ̀ wọlé ní ó ti wá gbọ́n já ìdámẹ́sí ọkẹ̀kọ̀yìn orí ẹ pé wọ́n tó rọ̀ tọ́sọ̀sọ̀ wà láì ọ̀rọ̀ lọ́sọ̀ òótọ́ ni wọ́n ìdí tó bí ìjàgbẹ́ àwọn bá rí ìdíkọ̀ kọ́ sí wọn láì orí ẹ pé ọmọ yìí ìdí tó bí ìjàgbẹ́ lọ́kọ́ sáwà àwọn bá bẹ̀rẹ̀ lọ́kùnrin wọn kọ́ ìdí dídí ìjàgbẹ́ ọkọ̀ sọ́bà inú tí wá bí ọmọ pé káì ọkùnrin gbẹ́jáwa lónìí tẹ́lẹ̀ ẹgbẹ́ abákìrí bá wọlé bá ìdẹ́ ọ̀sálámà sí wọn torí ẹjùmọ̀ pé ọgbọ̀rọ̀ sálámà sí kékeré bó ti falitabaga ila rọ́ìbìl akba ọba kọjú sí pópù lọ́kọjú sí ó ní kaifa halukum wa kaifa al-ahlu wal awlad ṣe dáadáa lẹ́wà bó ní ṣe dáadáa lẹ́wà àwọn ìyàwó àtọ́ mọ́ ń kọ́ ẹgbẹ́ fàwọ́dìbà mẹ́lìkùn rúùmù ọba rúùn bá bínú ó ní ìnẹ́ka ìnẹ́ka ó ní allá ta'lam allá ta'lam anna rubánana la yatazawwajuna wa la yunjibuna al-atfal mọ́sọ̀ fún ẹpọ́ ọmọ fáwọn àwọn fóòkù tí wa àwọn reverend father tí wa àwọn èèfẹ́ ìyàwó bèèrè lè tí ó bímọ irú kí kí ó sì wá nìyẹn ó tẹ́lẹ̀ máa kí wọ́n fún wọn ìyàwó ìyàwó kọ́ ọmọ ń kọ́ ọ̀wọ́ àmà ruhbanakum عن الزواج والإنجاب وتتهمون ربكم بأنه تزوج مريم وأنجب عيسى ó ní ẹ̀yin ń fọ àwọn pópù yín àwọn reverend padà yín má kú ń bí káfẹ́yàwó ká bímọ ẹ̀yin gbà pé nǹkan àbùkù ni àwọn tàbá ti ti dépò yín gbọ́dọ̀ mọ́ kú ń bí à ń fẹ́yàwó à ń bímọ ẹ̀tí ń kẹ́fin sọ́lọ́ ọba yín kọfẹ́ Maríyámà ó bí yín sá àwọn pópù yín jọ lọ́ọ̀bá lọ́lẹ́ ń sọ yẹn ìjẹ́ ẹ̀jẹ́ ti tọ́ ẹgbẹ́ mẹ́yàn bá sọ sí àwọn pọ́pù inú bí náà ni mo sọ ní ìsẹ̀ mo ìdákùn sí kílá dìtì ráìsì abèrè ìyàwó abèrè ọmọ lẹ́mbínú pé àà ah, ah, irú ọ̀rọ̀ wo nìyàn ṣe lè mẹ́sọ pàrùn ah, pọ́pù tí wọ́n fẹ́yàwó ìbímọ ní ìwẹ̀ ẹgbẹ́ nìyàn jẹ àwọn ẹgbẹ́ jẹ́ ní eré ni wọ́n máa fẹ́yàwó ìbímọ ẹ̀ẹ́ àwọn pọ́pù tí yìí fẹ́yàwó ìbímọ ṣùgbọ́n náà ọba tẹ́ ẹgbà kó jù wọn lọ lẹ́wọ́n fàbùkù pé ó fẹ́yàwó ó bímọ òun ló bí ẹ́ inú tún bí ọba ìpa inú tún bí burúkú burúkú ah, irú ìyàwó lélẹ́ yìí wà mẹ́ta kúrú bí i ma fa'ila ta Aisha kí ọlọ́bẹ̀ tó nípa jù mẹ́ta Aisha ṣe inú ọsọ́ bí kúrú wà kọ́ ha tó ní tún bí gan ah, abúrákìrì albakula ní sọ pé in kánat Aisha ọ̀rì tuhimat ittahamaha al-munafiqun ah, tó bá yẹ pé Aisha tẹ́ ń sọ yìí wọ́n parọ́ máa táàtì gbà pé táwà musulmi gbà parọ́mà ni àwọn oló parọ́mà àwọn alìmùnafikún àwọn munafiki lọ parọ́mà fa inna maryama qad tuhimat aidan maryamu náà wọ́n parọ́mà wọn náà ittahamaha al-yahud àwọn yahudi ló sì parọ́mà wọn náà kó náà sí zina eh wọ́n <laughs> wọ́n àwọn yahudi parọ́mà kó sí aisha ti ni wàlàm tún jẹ a ti màpá ń ṣà ó ń tí ẹ̀ kò bímá ọlọ́kọ ọlọ́kọ kò bímá ṣùgbọ́n Maryam òun ti ẹ̀ àmọ́ kó lọ́kọ àmó bímá fa ayyúhùmá èwo náà méjèèjì òun lọ wá tó ká fi ẹ̀sùn kàkó ṣe zìnà jùlọ wà àṣáhùmà lọ ṣùgbọ́n wá gbà fáwọn méjèèjì lọ́wọ́ bí ìwà rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ sílá káyì ẹni sọ pé ń ṣàṣe zìnà èyàn tó lọ́kọ tí ò bímọ bóòló sí zina ìyá Mariam náà ní òun ò lọ́kọ ó sì bímọ ta ló yẹ kí á kẹ́fẹ́ kó sí sí ìpínlẹ̀ méjèèjì ẹnu tún wo òwe yẹ́ <laughs> ó di tí wà ọwá òwe àà irú àwọn èèyàn wo ah ó ní ọ̀dá bó ti bá tí bí wọ́n yẹn anẹ́bí ní máa ń jagun ìbí ìjagun àbákẹ́lẹ̀ làkùlá ní máa ń jagun kẹ ó ní náà ní jagun ṣe tó bá jagun ṣe wájú ní máa dúró sí àbákẹ́lẹ̀ làkùlá ní bẹ̀rẹ̀ ní wájú ní máa dúró sí ṣe máa wí ní ogun àbákẹ́lẹ̀ ah, làkùlá ní bẹ̀rẹ̀ ní máa wí ní ogun ṣe wọ́n máa wí ní ẹ̀ tó bá jagun ó ní wọ́n máa wí ní ẹ̀ ó ní ọparí anẹ́bí ọlọ́run tó ń wí ní sánẹ́bí lélẹ́yìn àbákẹ́lẹ̀ ah, ní dúnà àìláhùn yuslam sọ́lọ̀ náà ni wọ́n kà máa gbẹ̀lẹ́bù àìláhùn wa yuslam nígbàtí wọ́n bá sọ nẹ́bí ọlọ́run bá jagun wọ́n wí ní ọlọ́run wà láì èjì tí àwọn èrò ló èjọ́ ọ wà nílẹ̀ àwọn àwọn jẹun èsì tó wà nílẹ̀ eré àwọn sáràbù mọ́ ń pé ọmọ mú ní làkáyì nítorí pé kí ni wọ́n ti gbọ́ ọlọ́run ọba yé púpọ̀ àwọn àdílà yíyé wọn àwọn al'adìlátù nàkìlíyà àwọn ẹ̀rí ọlọ́run wí ànábì wí ń bẹ lọ́pọlọ àwọn al'adìlátù al'àkìlíyà náà ń bẹ ẹ̀rí làákàyè pé ìwọ tó bá gbọ́nà tó gbà nábì gbọ́ dédé làákàyè tá lè yọnú ọ̀rọ̀ àtànẹ́bì tàà ní gbọ́ pọ́nà wá wí ànábì wí Namrud àbí Namrud ẹ̀rí làákàyè nìyẹn tó ń torí ẹ̀ tàbá ń bá ẹni tí ò

nínú àwọn tí ń bẹ in tí ọ̀wá in tó jẹ́ gbé náà wá fi kẹ́yìn inú obìnrin ojú yóò dúdú ìbànújẹ́ púpọ̀ báyín òun lẹ́wà lè mi bínú àwọn ọmọ ẹ̀yin wá ń bí ẹ̀yin wá jẹ́ ẹ̀yin tó bí ọkùnrin ìlú wá ń bí obìnrin lápùsọ́ bá làkà ìmúbẹ̀ ìtẹ́yìn gbọ̀ jẹ́gbà kò sẹ́ni tí ó ní làkàyè tó wọ́n sọ ọ̀rọ̀ yìí fún tí ò ní wo pé àà wàláyé àbúsí ńlá lè dáyé sí ìtò tó lọ́wọ́ bá lè jẹ́lá ń sọ fún àwọn kùròṣì àwọn kèfèrí kùròṣì afá asfákùn rọ́bùkùn bilbanina wàtàkọ̀dà min al-mala'ikati inatha innakum lataquluna qawlan 'azima na'am bismillah ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا ọlọ́wọ́n bá nígbà ní wà lápọ̀dé ọlọ́wọ́n bá búra ní báyìí ọlọ́wọ́n bá nígbà tún wá àkádà ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú kọ́dì nígbàkún sí tahqiq nígbà ìtọ́nà ọba àlẹ́gẹ́lá ń pẹ̀lú ọba sí àlàyé ọlọ́run ọba àlẹ́gẹ́ ti tàwùdú ìṣẹ́ wàtẹ̀bíyìn ọlọ́run ọba àlẹ́gẹ́ sí àlàyé ìfọ́síwẹ́wẹ́ ọlọ́run ọba àlẹ́gẹ́ jẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn nínú alkùránù yìí àwọlọ́wọ́ wà dékẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé oríṣiríṣi àlàyé tó pọ̀ tó yẹ sí pé èyàn lè ronú sí tí ó fi mana oríṣiríṣi àwọn ẹ̀rí lọ́lọ́wọ́ bá lè kẹ́lá pààrà nínú alkùránù ilé tó pé tí èyàn bá gbọ́ tó bá ronú sí ó lè tàtàrà báyìí kí wá sí wọlé sí láà fọ́dọ́lọ́wọ́ bá ma ó sì mana látara báyìí ọlọ́ni gbogbo àwọn nǹkan tó rí báyìí láti sí inú alkùránù àwọn ẹ̀rí tó pọ̀ lámúwá àwọn àlàyé tó pọ̀ lámúwá líyà zákẹrù káwọn èèyàn lè ṣe gíní bá ma fi gbọ́rọ̀ ọlọ́wọ́n bá kálẹ̀ ma fi síwá sí ara wọn kálẹ̀ ma fi gbọ́n kan kálẹ̀ ma fi rántí ọlọ́wọ́n bá kálẹ̀ a mẹ́ni tó ka ló fi jẹ́ gbogbo àlàyé tí kùránì ń ṣe gbogbo orísìírísì ìran àlàyé tọ́lọ́wọ́ bá àdókẹ́lá ń ṣe fún ara kùránì kò lé wọn kú ní nkẹ́kẹ́ àyàbí ìjìnà sí òdodo sí ni ìjìnà sí alkùránù kẹrì ìjìnà sí òdodo ìjìnà sí ọlọ́ọ̀bá ológun kó bá wọn dípò kí

kò ní túnú kẹkẹ lára wọn gbẹ́ni sọ́rọ̀ torí pé wọn nígbàgbọ́ sí al-Qur'an wallahi ẹni tó bá nígbàgbọ́ sí al-Qur'an al-Karim ẹ ní kí al-Qur'an fún kára rẹ mọ́gbọ̀n ẹ ní kí al-Qur'an fún kọmọ lèkún ní mẹ́nà ìgbàdẹ́ ẹ̀bá jẹ́ ń ka Kùránì fẹ́lú mí pọ́nà ọba ń gbà lẹ́mẹ́ yọmọ nínú àwọn èèyàn náà ni wallahi àbẹ́ ọ̀bọ́ ni nínú àwọn èèyàn náà ni ọbẹ̀ rẹ̀ sínú

mọ́ ẹ̀fẹ́ yíò sàgbàlagbà bí mọ́ ká ìyẹn ṣe ọlọ́run wájọ́ méjì bájẹ́ni bá níwẹ̀ ká kùránì wájú àgbàlagbà tó ọ̀rọ̀ méjì làwọn kàwájú wọn wàlọ́yìn ń ṣẹlẹ̀ gẹ́ òfin àà àwọn sí ládàbí wọ́n wá ń so ilé ìbáyìí ìwà iwa ẹni tí ò nígbàgbọ́ sí Kùránì ni àwọn kèfèrí nígbàtẹ́ bá ń ka Kùránì fún wọn akhadathumul izzatu bil ism ìgbéra ló gbé wọn wọ ní ẹ́ ìgbà yẹn lọ́kàn ó tún wá lè sí àwọn ẹ̀dẹ́ pé idha dhukira Allahu wajilat qulubuhum tàbá rántí ọlọ́wọ́ ma lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀mí wọn gbariri wa idha tuliyat alaihim ayatuhu zadatuhum imana nígbà tàbá wọn ka àwọn ayẹ́ ọlọ́wọ́ bá fún wọn wọ́n ọlọ́wọ́ bá sì

بسم الله قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا ọdún mi tó lélẹ̀ ọlọ́run bá ní kólì ìrànlẹ́yìn ma sọ fún àwọn tí wọ́n gbà yí pé àwọn nǹkan míì náà tó ń bẹ tó tọ́ láti máa jọ́sìn fún ẹ̀tọ̀ fọ́lọ́wọ́ bá nìkan tó bá wọn mùṣìríkù wọ́n gbà fọ́lọ́wọ́ bá lè kẹ́lẹ́ ẹ̀ká máa jọ́sìn fún wọ́n gbà fọ́ ẹ̀ká máa jọ́sìn fọ́lọ́wọ́ bá ṣùgbọ́n ni tó wípé ṣík ìdàkejì tàùṣídù ni wọ́n àgbàkọ́lọ́run nìkan lọ́ẹ̀ká máa jọ́sìn fún wọ́n àwọn nǹkan amínà tó ń bẹ oníṣà jẹ́ pọ́lọ̀ nìkan láàmà jọ́sìn fún ìgbàtán lè sallallahu alaihi wasallam tó gbé ìwá pọ́lọ̀ nìkan wọ́n ma jọ́sìn fún ìyẹn takò lákàí wọn inna hadha la shay'un ijab a أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب آآ

olùjọ́sìn fún mi náà tó ń bẹ pẹ̀lú ọlọ́run bá ní káwọn náà wà nípo bí ọlọ́run táà máa gbéjọsìn fáwọn náà káwọn náà tó láti máa gbàjọsìn lọ́wọ́ wa kama gẹ́gẹ́ bí àwọn bọ́ sí ń sọ yìí pé àwọn nǹkan mí náà bẹ tó ẹka bá gẹ́tẹ̀ sí ń sọ ẹ̀dì nínú àmá kìrọ́ Ibn Kathir kéjẹ́ Ibn Kathir tí ó gbajúmọ̀ ta mẹ́rẹ́ o Ibn Kathir náà kùrọ́wù náà wọn àgbàfà tó ti kọjá lọ Ibn Kathir àti kìrọ́ Hafs an Asim kìrọ́ Hafs an Asim kìrọ́ àti wọn ni pé kama yaqulun àmá kìrọ́ àti jumhur kama taqulun ọlọ́wọ́n bá ní tó bá jẹ́ sí pé

ní àà ah, ah, tó bá yẹ pé Ọlọ́run bá mí náà tó ń bẹ tó ń ṣe déédé pẹ̀lú Ọlọ́run bá bẹ́ẹ̀ sí fi wọn àwọn èèyàn ìjọba pẹ̀lú Ọlọ́run ni wàláì àwọn náà bá ti wọn bá ti rẹ́bù against Ọlọ́run ni àádá àwọn àṣùrọ̀ká àwọn tí wọ́n bá jọ ń kẹgbẹ́ nídìí nǹkankan wípé mo fẹ́ di trónù ẹni tí àwọn èèyàn fẹ́ máa a jùlọ pé agbógun jà ní tàbáwá gbógun jà agbàjọba lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá ń pàyẹ pé wèrè yìí náà bá ń ṣẹlẹ̀ ti gbàjọba lọ́wọ́ Ọlọ́run wọn bá ti yẹ àgámọ́lọ́wọ́ ọba الله سبحانه وتعالى مستو على عرشه بائن من خلقه من خلقه استواء يليق بجلاله ọlọ́wọ́ bá àdékẹ́ láti ìstíwá ìtẹ́gbẹ̀yà ìstíwá ní al'irtifá wàlú'ìlú ọlọ́wọ́ bá àdékẹ́ láwà lókè al'arṣ al'arṣ wàdá ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá wà lókè rẹ̀ bá inú min khalqi ọlọ́wọ́ bá ti jìnà sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó pé bá nìsìn ṣùgbọ́n tí ọba ọkọ̀ wọ́n gbàjọba lọ́wọ́ yẹn wọ́n ni wọ́n yẹ àgámà nídìí mú ń sọ yóò bá ní ìgbà èyẹ lérò ó tí bá nìsìn so yóò bá ní wípé wọ́n bá ti gbàjọba lọ́wọ́ ọlọ́run wọ́n bá ti dìtrọ́nà ọlọ́run ọba wọ́n bá ti lé ọlọ́run ọba kúrò níbi ọlá yìí àwọn náà bá ti gbapò yẹn mọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba gbogbo ẹ̀bá ń bẹ ni Ah, àmọ́ nígbà tó ẹ́ pẹ́rú ẹ̀ ò ní ṣẹlẹ̀ láíláí tí ò sírú ẹ̀ lẹ́ẹ̀fí ní gbọ́ wípé nǹkan báyìí àbí kó ti ẹ̀jẹ́ pé ọba kọ̀ọ̀kan nínú àyà mi kó jẹ́ pé ọlọ́run kọ̀ọ̀kan yóò ti owó ọgbọ́ya ah, ẹ̀wà ẹja pín ẹja pín gàrí ẹja òǹkàlùkú na bá ti lọ ti ya pẹ̀lú àwọn èèyàn ọba ti rí ìjọba gbà lọ́wọ́ ara wọn ó gájú kó sì di àwọn èèyàn tí ẹ̀mú ọgbọ́dọ̀ ọba kan tí ọba fẹ́ wà láà ọgbọ́dọ̀ máa pàtẹ ní tẹ́rítì ọba mi so láká ènìyàn ipé nígbàtí irú ilé ìrò ti lè tẹ́ẹ̀sì rí gbọ́pọ̀ ṣẹlẹ̀ láyéláyé èyàn ò ní pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa bí wọ́n bá ní sí ọlọ́run bá nìkan lọ́ba tó yẹ kí a máa jọ́sìn fún ọlọ́run bá ń fi ilé báyìí ó fi ń pè làkáyè àwọn tó jẹ́ kéfèrí ọlọ́run bá nìkan fi ń pè ọlọ́run bá nìkan fi ń ni ọ̀rọ̀ tí ò bá làkáyè ọmọ ẹ̀dí ènìyàn سبحانه وتعالى عما يقولون علوا كبيرا الله بني سبحانه وتعالى mímọ̀ يفو fún با ممن àti bí ọlọ́wọ́ báyìí bá tó ga ní ọba tó ga ní zátù ọba tó ga nínú àwọn sífàtù

ká fi ìbímọ kan ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá mọ́kù mẹ́ nítorí pé ìbímọ ìní hájà sí ẹ̀dá nìyẹn ìní bùkátà sí àwọn ẹ̀dá nìyẹn ọlọ́ọ̀bá lékẹ́ láti lágbára kọjá kó ní bùkátà sẹ́ni kankan kò lébà nísì àwọn ìdítà fi ń bímọ pọ̀ nítorí pọ́mẹ̀dé ènìyàn ẹ̀yàn tí ò pé ni wá á padà kú a ní ìdìyàn tí ó rọ́pò wa lẹ́yìn tàbákúta ọlọ́ọ̀bọ̀ ò ní kúbèlé tí ó tẹ́nìkọ́ padà wá jogun ọlá rẹ̀ kò yíba ní sí a sì nídi àwọn ọmọ láti fi wọ́n sagbára nígbàtà àbá lágbára mọ́ta bá dàgbà àwọn ẹnẹ́mọ̀ wáyé jẹ mọ́ fún wa àwọn láàmà fi sagbára ò ní ṣe kí ni kò nílẹ̀ bèèlè tí ó ẹ̀ tí ó ma kún lọ́wọ́ tí ó bùkátà ọmọ kama fi ọmọ ká má fi òròyìn ọlọ́run bá ara o ẹgẹ́ bí àwọn akẹ́fàrọ̀ àwọn kèfèrí bẹ́yẹ fi ọmọ òròyìn ọlọ́run bá ara àwọn kèfèrí láti fi bá náà káwọn náà lọ jáwọ́ kó ìwà burúkú yìí ìwà tí ó dá ní ìwà burúkú ni ká sọ pé ọlọ́run so wíwá ìrísìn bákanáà ká máa ń dà nǹkan mẹ́ papọ̀ mọ́ ká fi nǹkan sí ẹgbẹ́ akẹgbẹ́ pẹ̀lú Ọba lẹ́gbẹ́ a máa gbé fún dédé dá ń gbé fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba máa na bismillah وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا bọ́bá wọn bá ní gájẹ fọ́ra rẹ̀ máyí kó níbi àwọn ìròyìn burúkú tí àwọn kèfèrí fi ń ròyìn ọlọ́run báyìí ó tún táwọn ròyìn kan bẹ táàgbọ̀rọ̀ fi ròyìn ọlọ́run bá àwọn ròyìn kan bẹ táàgbọ̀rọ̀ fi ròyìn ọlọ́run bá gbogbo ròyìn tó bá jẹ́ bá ti mú àbùkù dání àìpé sífàtò náà ṣe gbogbo àwọn ròyìn tó bá jẹ́ pé àìpé yóò ma fún wa ní ma fún àwọn ni asifatu selbiya tí ó pé sifatu kó sí méjì a ní al'ijabiya wa selbiya àwọn ilé ìtàbírin lè fún ọlọ́ọ̀bá mẹ́pẹ̀ ní ìjàbíyà àwọn orin tágbọ́rọ̀ fẹ́rin lè fún ọlọ́ọ̀bá òun náà àwọn orin tọ́lọ̀bá ìjọba fẹ́rin fún ọlọ́ọ̀bá من غير تكييف ولا تعطيل ولا تمثيل ولا تشبيه láì ní máa bèèrè báwo ní nǹkan yẹ ṣe rí láì sí ní máa fi jọ tẹ̀dá láì sí ní sọpọ́lọ̀ ọba adékẹ́láwò ní ẹgẹ́ bí al-Imam Malik rahimahullahu ta'ala ti sọ bàtẹ́lì kan wábẹ̀rẹ̀ lọ Imam Malik rahimahullahu ta'ala ó ní arrahmanu ala al-arshi istawa kayfa istawa aman kaya arrahman ala al lókè al-arshi báwo lórí fi istiwa Imam Malik ni alìsíwáwù ma'lúmù káàsọ̀ wí pé ọlọ́run bá lẹ́gbẹ́ láti ìsìwá ọlọ́run bá wà níbi tó ga ọlọ́run bá ga ma'lú níta mọ̀ rẹ̀ ní ilé ìbáyìí níbẹ̀ ní kọ́ jáde wípé wal jama'a la wa báwo ló ṣe rí láàmá ṣe tẹ̀fúrídù ọpọlọ ọba nìkan lọ́mọ bó ṣe rí a ṣe tẹ̀fúrídù kẹfíyà a máa ní ṣe tẹ̀fúrídù máìnà àmọ́wà mufawidun yufawidun al-ma'na àwọn mufawidun àwọn máa ṣe tẹ̀fúrídù máìnà wọ́n àwọn ọmọ tọ́lọ̀ ọba nìkan kété kún àgbọ́lá bá débẹ̀ nítorí kún àfẹ́ bíorin lẹ̀fọ́ náà bá ní tààtìlù náà ni wọ́n ń lọ ìdí àìmọ́lẹ̀ tí òròyìn ọlọ́run bá rin lẹ̀ náà ni ó wà pọ́ síbi tẹ̀kùwíl lọ́bí jẹ́ bí àfáwà nù tèmí àwọn ọmọ ọmọ ìtàílá ó ní àtẹ̀kùwílù sharrun nínú tààtìlù wọ́n kú sí kò yí bá ní sí ṣùgbọ́n ilé báyọ̀ sọ pé Ibn Hajar rahimahullahu ta'ala ọ̀dọ́ pé òun sólù mama nítorí pé gbogbo èèyàn lọ́mọ̀ yí pé qasduhu tanzihul bari qasduhu tanzihul bari èròǹgbà rẹ̀ ni pé ọbẹ̀ fọ́ ọlọ́run bá mẹ́ni ẹ́ ọwá sàtìsẹ́

kò yẹ bá ní sí àtẹ̀fúwìdì ọjà kò sí manhajj alùsùnàtì wal jama'a alimam malik ní kọ́yẹ́ al-istiwa'u ma'lumu kásọ kọ́lọ̀mọ̀ bá lẹ́gbẹ́ istiwa amma dáadáa wal kayfa majhul ṣùgbọ́n lọ́wọ́ bá lẹ́gbẹ́ iṣẹ́ istiwa tó ń bèèrè ẹgbẹ́ wa kayfa stawa majhul amma kò sẹ́ni tó mọ̀ àtẹ́ntọ́ bá rí ọlọ́wọ́ bá rí

ma maliki ni wa araka sahiba bid'atin mo wá rí pún bídíà níwọ̀ yìí ọ̀fẹ́ dáru jùlẹ̀ ni kéníkọ̀ kan bèèrè lásán ọ̀fẹ́ dáwà alálẹ̀ sí manhajì ni ẹ́ fa'amọ̀rọ̀ bí ìkọrọ́jì ma maliki ni ẹba mú jáde kún masalasi ànábí eléyìí ẹba mú jáde dánú wọ́n lè jáde ní tọ́báyẹwà wà láti ẹrú ẹ̀ ah! àwọn ẹni lẹ́jú wẹ́lẹ̀rí sáwàrí ìlérú tí wọ́n mẹ́lì fìdé ó yá mọ́sára ti fátímà eh, ẹ máa fáwọn ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde òbìdí àní agbókọnu àti ìṣẹ́yí òun lásán gẹ àwọn ọmọ aláṣẹ́jù ní wá àwọn aláṣẹ́jù sẹ́mọ̀ mẹ́lì kìí náà sálàṣẹ́jù ní wàláì sálàfíyà ò rí bí láàrin ṣe ìyọ̀fókẹ́ ní ìdá ń ṣe yìí kí gbogbo ayé gbá ti wà bí ah. ilé ìyà lérí

ẹni tí ó bá fẹ́ gbọ́ ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ ẹni tí ó bá fẹ́ gbọ́ kó má gbọ́ àwọn ọ̀fẹ́ gbàdúrà kẹ́nìkan má gbọ́ ni ìtàǹfẹ́ ni kí gbogbo èèyàn gbọ́ ṣùgbọ́n walau sha'a Allahu la'ada náà so ẹ jẹ́ ká máa sọ òdodo ẹ jẹ́ ká máa pèpè sódodo ẹ jẹ́ ká fi káwọn yẹn gba tiwa ẹja filẹ̀ so Imam Malik ló lé oníbídà jáde masalasi nítorí pé kíni Imam Malik rí pẹ́lẹ̀ fẹ́ ma dá ṣubha alẹ́ sínú àgbọ́yà wọn yà ni ọlọ́wọ́ bá wọ́n bá rọ̀lọ́rọ̀ ni yusabbihu lahu samawatu sab'u àwọn sámà méjèèje fún rárá wọn àwọn sámà méjèèje wọ́n ti tasbihu fọ́lọ́ba wọ́n sí àfọ́mọ́ fọ́lọ́wọ́ àwọn náà ń sàfọ̀mọ́fọ́ ọlọ́ọ̀ba kúrò níbi gbogbo tí wọ́n fi ń kan ọlọ́ọ̀ba láburú wọ́n ti ń sí àfọ̀mọ́fọ́ ọlọ́ọ̀ba pẹ̀lú pé wọ́n fi ń rinlẹ̀ fọ́lọ́ọ̀ba gbogbo ara gbogbo tó wà nínú méjèèjì annẹ́kọ́tù bí fi síyákìl ìtìbátù lélẹ̀ nínú usulul fiqh yufidu al-umum annẹ́kọ́tù fi síyákìl ìtìbátù wà mẹ́n fi hinna a nẹ́kọ́rọ̀ àbíkí mọ́ kóyún ni náà nẹ́kọ́rọ̀ kọ́wọ́ náà ẹ̀rẹ́kásọ́rọ̀ man tàbí ọmọ man tó wà ní báyìí àfáyé tí ó tó man wù náà eléyìí gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sámà méjèèjì gbogbo wá tàà ni wọ́n ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ bá wà in min illa ni kò sí أها نكرا للي في سياق الشرقي ايش جرقوني نعم ايش جرقوني إن في سين شرقياني ها أدينيها وإن من شيء إلا يسبح بحمدي إذا إن شرقياني أو في شرقوني nafiyu ni in nafiya ni annakaratu fi siyakin nafiyu ni ọlọ́ni kò sí nkankan nínú ẹ̀dá kò sí nkankan ló fi jẹ́ pé illa isbatu illa ọ̀tẹ̀lé tó sí isbat wa in min shay'in kò sí nkankan nínú ẹ̀dá illa yusabbihu bihamdi àbíkọ́ yẹ kó wọ́n ṣe tasbihu tó ọlọ́wọ́ ba wọ́n dẹ̀ ń ṣe sanáwù wọ́n ṣe sanáà wọ́n yí ọlọ́ọ̀ba wọ́n ṣe àfọ́nfọ́lọ́ba wọ́n dẹ̀ yí ọlọ́ọ̀ba so annakratu fi siyaki nafi lele so ọlọ́run ọba ní kò sí nǹkan kan náà àwọn ẹ̀dá àbúkọ́jẹ́ pé wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wọ́n dẹ̀yìn ọlọ́run ọba yìí walakin la tafqahuna tasbihahu ọlọ́run ọba ní ṣùgbọ́n ẹ̀yin lẹ́ẹ̀gbàgbọ́yé bá ní ṣe tasbihu wọn la tafqahuna tasbihahum báwo làwọn lè ṣe ń ṣe tasbih wọ́n ṣe ògbọ́yé ni kódà gbogbo àwọn ẹ̀dá yòókù náà kódà kèfè orí gẹ́sì tasbih fọ́lọ́ọ̀bá torí pé gbogbo ẹ̀dá yẹnyà lọ́wọ́ ma ní gẹ́sọ wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum innahu kana haliman ghafura torí pé dájúdájú ọlọ́wọ́ bá ń kọ́ kana haliman la yu'ajilu ibadahu bil iqab kò kí ń kánjú fi yàjí àwọn ẹ̀dá rẹ̀ ghafura ọlọ́wọ́ bá tó dẹ̀ máa ń ṣe àforíjìn fẹ́ni tó bá sẹ́ni tó bá tọrọ àforíjìn lọ́dọ̀lọ́wọ́ bá ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àti tauba aláàkọ́ ghafur mubalaghah ni fa'il ghafur mubalaghah ọlọ́ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni kò sí bẹ́yàn sí lè sí ọlọ́ọba tó tó bá tọrọ àforíjì kò sí bẹ́sẹ̀ àtàwọn yàmá rò pé nǹkan náà ní méjèèjì tàúbà òun wà àámù òun kẹnu tóbi ju ìtọrọ àforíjì lọ ìtọrọ àforíjì kó sínú tàúbà ní ó kó sínú tàúbà ní ṣòro òun ní májẹ̀mú sí ẹ̀ ó ní ọ̀kan ó ní àwọn erigun ẹ́ nínú ẹ̀ òun náà ni wípé kí èyàn tọrọ àforíjìn lórí aburú tó ṣe kó tọrọ àforíjìn nínú ṣurutu tawba ni ẹlẹ́ẹ̀kejì ó ní kíyàn wá banújẹ́ kíyàn banújẹ́ lórí aburú tó ṣe yẹn mùsùlùmí ò ní máa rántí aburú tó ṣe pọ́mọ́ wá fẹ́yìn tó bá ti rántí aburú yẹn tí mò rẹ̀ ọ̀bà jẹ́ ò sí tawba mẹ́jẹ̀mọ́ tawba rẹ̀ pé gbogbo ọmọ banújẹ́ lẹ́yìn tó jí tọ́ra foríjìn wọn máa banújẹ́ gbogbo àtọ́bá ẹlẹ́ẹ̀kẹta al'azmu ala adamil auda kíyàn pinnu pé láyé mi ìtún débi tí ó tọ́rọ àforíjì níbẹ̀ máa láyé mẹ́jẹ̀mú taubá ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni àwọn ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé láàrin àwa àtọ́lọ́wọ́ bá lọ́wà tí mẹ́rẹ̀ta yẹn bá ti lè pé ẹ̀ṣẹ̀ yẹn ti ó ti lọ ọlọ́wọ́ bá ti forí jíyàn mọ́ bá yẹ pé ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà nínú tí a ṣe lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrẹ wà wọlé òun náà ni pé a ti rọ́dù mazlama ẹnká àbòsí aburú tó bá yẹ pé èèyàn la ṣe fún ádá nǹkan yẹn padà fẹ́ni tá a bá ṣe fún ìgbà yẹn lèyàn tó rí táúbà ṣe lèyàn tó ṣe táúbà kíyàn máa wá tọrọ àforíjìn lórí nǹkan tó ọsàbòsí bọ́mọ̀ yára rẹ̀ tó bá ti dá padà

ọ̀rọ̀ nípa ìtọrọ àforíjì àti ìṣẹ́tàwọ́bà so kọlọ̀bà nígbàlá kí ó sànà kọ̀kan wa ibi na lọ́lọ́ parí àti bú sí ní alẹ́ ìtorí ọjọ́ ti lọ aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma